adúpẹ́ fún ọlọ́run ọba àlàyé ọba tó mú wa lọ lọ́sẹ̀ tó kọjá tún padà lénìí aṣọ́lọ́dọ̀ bàbá wa òjíṣẹ́ ọlọ́run àlàyé prọfẹ̀ dr michael ọlọ́runbẹ ti ìjọ god lifet ministry tó wà ní ìpínlẹ̀ èkó ní nàìjíríà ń bí lónìí lágbára ọlọ́run àásọ̀ nípa orílẹ̀-èdè yìí àpèjúgbòmí tá fẹ́ lọ ibi orí dání síbẹ̀ la gbé àti wáyé nàìjíríà náà ná ọlọ́ba yóò bá tún nàìjíríà ṣe bàbá lọ́tún lọ́sìn ara ń ni àwọn èèyàn àti tá a bá máa fi ẹ̀kọ́ taná fọ́bẹ̀ fúnra wa jẹ ebi ó pọ̀ ń lù ú pàápàá bí owó náírà wá sí wá di yẹ̀yẹ́ jẹ́ pé dọ́là wọ́n ní dọ́là ti di ẹgbẹ̀rún kan náírà one thousand naira báyìí ní black market. Mm -hmm adàbọ̀ pé kò sí kọ́tà ìdásí ń bí tí náírà bá tí dọ́là bá ti wọ́n àdánwò dé bá nàìjíríà náà ni kí tiẹ̀ ni a fẹ́ ṣe báyìí hmm. ibo la fẹ́ gbà wúlé ọlọ́run kí ni kí kí gan tí bá ti máa bá lọ náà ní sí kò tiẹ̀ ní sí àyípadà sáró tiẹ̀ ní tu àwọn èèyàn díẹ̀. ẹ ṣe olóòtú ojú tó lé mo fàsìkò yìí gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń rí mi níbi gbogbo àánú ọlọ́run tó dájú kó wá ayé yín rí gbogbo ẹ̀yin tẹ́ ń rí mi lónìí lórúkọ Jésù wọn ní òkun rí ó sá Jọ́dánì rí ó padà sẹ́yìn àwọn òkè ńláńlá fò bí àgbò òkè kéékèèké bí ọ̀dọ́ àgùntàn kí ni wo òkun rí tó sá ìwọ Jọ́dánì kí ló mú ẹ padà sẹ́yìn oní wárìrì níwájú Olúwa àti níwájú Olódùmarè ẹ jẹ́ kí n sọ̀rọ̀ fún yín orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tó dára ni atukọ̀ bẹ̀ òun ni kò sẹ́ni tó fi bẹ́ẹ̀ ní ìtara Ọlọ́run àti ìbẹ̀rù ọlọ́run àti ọ̀nà tán lè gbé gbà ẹ̀rí pé mo sọ̀rọ̀ ńgbà kan pé tán bá yan mo ní parákùnrin wa bá mi àwọn ẹlòmíì ti ẹ̀rọ pé bẹ́ẹ̀ pé àbọ̀ wa bá mi ní àbí náà kò wá bá mi tó bá yàn ọlọ́run fún lẹ́bùn kan nínú ayé rẹ̀ that is the vice president kí lorúkọ Yẹmí Ọ̀ṣínbàjò káná yàn ni kò bá tún Nàìjíríà ṣe díẹ̀ díẹ̀ tó máa ń sọ pé náà tún nàìjíríà ṣe kò ń ṣe kán ṣe rélùwéè àbí kán ṣe títì nìkan bàbá àwọn tó ń rìn lórí tó ń rìn ní rélùwéè yẹn tàbí tí wọ́n ń jẹun nínú ìlú yẹn báwo náà ṣe ń live sí à ń sọ̀rọ̀ rélùwéè àbí kinní kan rélùwéè tó ń sọ̀rọ̀ ẹ̀ ó ti wọ́n àwọn èèyàn gan àwọn èèyàn gan wọ́n lè wọ́n lè wọ́ wọ́n lè wọ́ rélùwéè yẹn nítorí wọ́n ìnú tàbí mélòó ni títí gbogbo ẹ̀ náà ló rí bá ṣe rí ẹ ṣùgbọ́n ọ̀nà tọ́lọ́run máa gbà nínú ìwé òwe twenty one thirteen ó ní ẹnikẹ́ni tó bá di etí rẹ̀ sí olùpọ́njú ó ní òun fúnra rẹ̀ yóò ké bíbélì ló wí bẹ́ẹ̀ proverb twenty one from thirteen ẹnikẹ́ni tó bá di etí rẹ̀ sí olùpọ́njú bíbélì sọ pé òun gan fúnra rẹ̀ yóò ké nǹkan tó sú mi nú ọ̀rọ̀ àwọn aṣíwájú sì ni pé wọ́n di etí wọn sí àwọn olùpọ́njú kò sẹ́ kò sẹ́ni tí kò mú ní ẹni tí kò ní aláìní nínú fámìlì ẹ̀ bó ṣe jẹ́ gbogbo wọn náà ń náà ń gbé mílíọ̀nù bílíọ̀nù kílé kankan ẹ̀ àwọn tí ò rí one thousand a day ó wà ní fámìlì wọn bẹ́ẹ̀ wọn ò súnmọ́ ọdẹ kan wọ́n lè sọ̀rọ̀ wọn ò súnmọ́ ọkàn ṣàánú wọn aláàánú ẹgbẹ́ wọn náà ló ń tọ̀ káàkiri ẹ̀rí so fún díẹ̀ yìí ni ò jẹ́ kí wọ́n ní orí ọ̀fẹ́ láti lè ṣàánú mẹ̀kúnnù tẹ́pọ́n máa ń lọ kí àwọn mẹ̀kúnnù ìdílé wọn kó má jẹ́ pé mẹ̀kúnnù ló máa ń wá bá wọn nítorí pé wọ́n mọ̀ pé ó máa tọrọ owó pẹ́pẹ́ àwọn náà máa ń ṣe bá ah, mọ́mì wà ní oko jẹ́ lọ kí wọn lóko tó bá débẹ̀ mílíọ̀nù bílíọ̀nù bílíọ̀nù tó ń fetí gbọ́ ní Àbújá torí ẹ̀ rí pé òun láǹfààní láti sọ̀rọ̀ thousand díẹ̀ so àánú àwọn èèyàn bá ṣe bẹ̀tì kò sẹ́ni tó ń lọ sóko nu wọn oko wọn hòtẹ́ẹ̀lì ni hòtẹ́ẹ̀lì tọ́dẹ̀ máa lọ á jẹ́ five star níbi tó máa fi dọ́là sanwó so níbo náà ti wá fẹ́ rí ọ̀rọ̀ mẹ̀kúnnù rò ẹ̀rí nǹkan tó dùn mí ni pé ẹnìkan náà ti wà nínú wọn náà rí tó ti ṣe mẹ̀kúnnù rí wọ́n ti rí pé lẹ́yìn ìgbà táwọn ti dolówó yìí wọ́n ti ní kí gbogbo wọn lọ mọ̀ gbogbo ẹni tó bá di etí sí olùpọ́njú òun náà máa ké ìwé òwe twenty one wí o twenty one thirteen ó wí o ẹni ẹ̀yin tẹ́ ń tu ọkàn lù yìí tẹ́ ẹ ṣe bí ìpẹ́ ẹ̀gbọ́ pé ráìsì tí wọ́n mo rántí ìgbà kan sà mo lọ sí Kútọ́nù ní àyèmọye ọdún díẹ̀ sẹ́yìn nígbà tí mo máa kó òun Kútọ́nù mo lọ ṣiṣẹ́ ìránṣẹ́ pálí méjì mo fi gbé owó Kútọ́nù débí ní owó tó ń fún mi tó ń bùn mi lọ́tọ̀lọ́tọ̀ nígbà tí mo dé airport nígbà tí mo ṣẹ́ owó yìí mo ṣe gbogbo owó yìí sí one fifty thousand mílíọ̀nù kínní kan ní owó yẹn tí mo gbé dé bí ńgbà náà hmm. and nísìnyí béèyàn bá gbé one million dé Kútọ́nù thousand náà máa ṣe sí báyìí owó Kútọ́nù tó ti ní orí ọ̀fẹ́ ní Kútọ́nù tó jẹ́ pé gbogbo nǹkan tó wà Nàìjíríà yìí even àwọn káàtẹ sọ̀rọ̀ nípa àwọn èèyàn pàápàá bàbá àti ọ̀run ti fún wa lẹ́bùn púpọ̀ jù ṣùgbọ́n kò sí aláàánú nínú wọn àfi dájú pa má rẹ́rìn ṣekàṣekà òun nìkan ṣó nìyẹn bó dé street kan báyìí wọn ò ní fẹ́ fún re bó dé àdúgbò kan bó débì kan kíní ẹ̀ náà ti wá mú gbogbo ènìyàn àfi téèyàn bá ná lọ́rùn if not bó ná lọ́rùn ní tí wọn bá fojú ẹ rí á kọjá nǹkan tó ń tẹ̀mí ẹ máa sọ wọn ti wá sọ gbogbo àwọn èèyàn pátá wọn ti sọ wọn dé èèyàn burúkú kò sọmọ kan kò fẹ́ sọmọ kan ire kan nínú ìdílé kan nínú nàìjíríà yìí mọ́ ṣùgbọ́n ó kù nìbọn ń ro mo gbàgbọ́ pọ́lọ́run máa ṣe àtúnṣe ẹ̀rí ọlọ́run máa ṣe àtúnṣe nǹkan tó dẹ̀ jẹ́ kó ṣẹlẹ̀ ni pé ìbẹ̀rù olúwa tí ò sí ìbẹ̀rù olúwa ò sí psalm one verse seven ó ní ìbẹ̀rù olúwa nílé kọgbọ́n bẹ́ẹ̀ tí kò síbẹ̀rù olúwa ẹ̀sà àní ìwé òwe lóòwò chapter one verse seven téèyàn bá ní ìbẹ̀rù olúwa òun nìkan ló lè máa ro pé ní ipò tó wà yìí kóun wá fi ọjọ́ kan lọ sọ́dọ̀ àwọn poor people òun ráyè o àtúnfijọ́ tán bá kúrò lórí ipò yẹn ló ti pọ́n máa tó rí àwọn fámìlì wọn ẹ̀rí àtàfún yàtọ̀ sáwọn tó wá ń tọrọ owó lọ́wọ́ wọn jẹun ẹni tó bá rẹ̀ ń tọrọ owó lọ́wọ́ yẹn ò lè báyọ̀ sò tọrọ ṣùgbọ́n tó ẹ̀kọ́ ń tọ àwọn àwọn akúṣẹ̀ lọ tó wà ní fámìlì àwọn ìkan àti fìkanra sọ̀rọ̀ ọlọ́run fún ọjọ́ kan pé gbogbo ìranù tó ń ṣe yìí tó rò páyé ń jẹ wo bá àdúgbò ṣe rí wo bí ilé family house ṣe rí wo bí kinní kan ṣe rí òde péré ní president or governor so ìrònúpìwàdò bá ti dé bá wọn ẹ̀rí bẹ̀tì lórí pé ṣé nàìjíríà máa da àbí ọlọ́run máa tán ayé àwọn èèyàn ṣe ìwé psalm one oh two one oh two verse thirteen ó ní ìwọ ó dìde ìwọ ó ṣàánú fún Síónì ó ní ìgbà àti ṣojú rere sí Síónì àkókò rẹ̀ ti dé now orí ọ̀fẹ́ tí àwa tá à ń mi rí mi ta ní ni pé lásìkò yìí Ọlọ́run gbé mi prophet Michael Ọlọ́run bẹ kalẹ̀ gẹ́gẹ́ bí ó ti ń lò mí ó fẹ́ lò mí fọ́pọ̀ ènìyàn èmi ò lè sọ ẹlòmíì o mi ì ní kí wọn fi ṣọ́ọ̀ṣì ẹlẹ́ o gbogbo àwọn tó ń darapọ̀ mọ́ mi ìdùnnú àti ayọ̀ ló fi ń darapọ̀ mọ́ mi ẹ̀rí gbogbo àwọn tó ń jẹ́ partnership iṣẹ́ ìránṣẹ́ mi ìdùnnú àti ayọ̀ ló fi ń darapọ̀ mo dú mo fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń pè mí fún ìsọjí tó ń lọ ìsọjí tó ń lọ ti ní destiny recovery wíwá àyànmọ́yàn rí gbogbo àwọn tó ti gbogbo wọn jẹ́ àbí tí wọ́n ń ṣiṣẹ́ kò sí tó kàn ẹ́ pẹ̀lú nàìjíríà tó bá ti wá sí program yẹn ọlọ́run máa tún ayé ẹ̀ ṣe nílùkulù tó bá wà ní that's àwọn èèyàn ń bọ̀ láti Amẹ́ríkà London Germany àwọn èèyàn ń bọ̀ láti Paris Dublin kò sí nǹkan méjì nítorí ètò yẹn ni ẹ̀rí ṣùgbọ́n mo ní ìdí ìrànlọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run Ọlọ́run fi onídùúrùn lọ́rẹ̀ tẹ máa jẹ́ kí program yẹn kó wà láàyè ẹ̀yin tẹ́ ẹ ti pè mí tẹ́ ń ṣàánú fún mi mo pa á láṣẹ tọ́jọ́ bá ti là báyìí ẹ ó máa là ní ìdá irun kì í dá orí lórúkọ Jésù owó ò ní dá lọ́wọ́ yín so ẹ̀yin tí ẹ sì ń gbèrò ẹ má gbèrò ẹ pè mí ẹ dá sí ọ̀rọ̀ ìsọjí yìí ọ̀rọ̀ ìsọjí yìí ó kan gbogbo wa tó bá jẹ́ pé thousand ní àní ẹ tó o fi dá sọ̀rọ̀ ìsọjí yìí o ṣetán láti lọ sí mílíọ̀nìà if you are a millionaire and you support this vision you are going to billionaire in the name of Jesus if you are a billionaire before and then ẹ̀mí kan sọ fún ẹ láti ràn mí lọ́wọ́ you are going to be a great trillionaire in the name of Jesus olúwa ló nowó kò sẹ́ni tí ó lè fún kò sẹ́nikẹ́ni tí ó lè fún wàárí gbàtọ Ọlọ́run ṣe atm àkọ́kọ́ Jésù pẹ̀lú Pétérù ń ó ní àwọn wo làwọn eléyìí ó ní àwọn oníbodè ni àwọn wo náà fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ó ní àwọn àjèjì ó ní bí irú àwa ń kọ́ ó ní olúwa lẹ́yìn ṣùgbọ́n Jésù sọ fún Pétérù pé ibi tó máa náwó wọn gbọ́dọ̀ nájú gbogbo wọn ń wò mí gbogbo ibi tó ti náwó lórúkọ jésù ò ní nájú mbẹ náà ó ní da àwọn ẹ sínú ẹnu omi yẹn ó da àwọn ẹ sínú omi ó dẹ̀ bẹ̀rẹ̀ sí í mú ó ní ẹja àkọ́kọ́ tó bá ti rí mú ó jáde lẹ́nu ẹ̀ yẹn ni etí ẹmu tẹ̀mí tí n bá gbàdúrà fún ẹ tí n bá ti sọ pé báyìí lolúwa wí tó bá ti tẹ̀lé ayé ẹ ti ṣetán láti dáa gbogbo ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ti gbọ́rọ̀ ọlọ́run má gbọ́rọ̀ ọlọ́run lásán ìyá jésù sọ fún wọn pé n jésù bá ti ní kẹ́ ẹ ṣe ó ní ẹ o nítorí wípé ọ̀rọ̀ ọlọ́run ò kí ń le ṣùgbọ́n àwọn èèyàn ni ò ń kà kún tó bá ti experience fake pastor àní ọ̀pọ̀lọpọ̀ pastor kan ní fake ọ̀pọ̀lọpọ̀ wọn ríran tó lóòótọ́ ṣùgbọ́n wọn ò rí ìgbésẹ̀ ìgbésẹ̀ bàbá ìran ìgbésẹ̀ yẹn lọ́lọ́run fi fún mi lẹ́bùn tí n bá gbégbèsè àdúrà pẹ̀lú ẹ̀ àbí iléeṣẹ́ tàbí ohunkóhun tàbí ìlúkílù tó bá wà afẹ́fẹ́ kì í fẹ́ kó má pọn lùkú lára o ti ṣetán láti dìde mo gbàdúrà ẹ dìde ọlọ́run sọ fún mi kí n gbàwé fún seventy one days ó ní àsìkò tí tó tó ń fẹ́ ṣàánú àwọn ọmọ ọlọ́run àmì ẹ jẹ́ ká wò ẹ̀rí arákùnrin kan change gbogbo tí àwọn ọ́fíìsì ni ó change ẹ̀ ó gbà bàbá ló kú ló fi lọ fún gbogbo ọ́fíìsì yẹn ṣe nígbà tẹ́ pé njọ́ ta máa jókòó báyìí ríra sọ̀rọ̀ kò dá ní kò dá ní hundred thousand lọ́wọ́ tó tiẹ̀ ní twenty bẹ̀tì lẹ́nu yìí lórúkọ Jésù mílíọ̀nù yẹn jáde nínú kò sọ́nà ìlọ́nà mílíọ̀nù ti jáde èmi ò polongo ohunkóhun fún ẹ ju pé Kristi ṣì ní ọ̀nà yìí òun lólùbùkún òun lólùdùnnú àní àsìkò tá a wà yìí ni mo fi ń sọ̀rọ̀ báyìí season tá a wà yìí ni pé ọlọ́run fẹ́ ṣàánú fún àwọn èèyàn nípasẹ̀ mi ìwọ tó bá wá ojú òlì tiẹ̀ ìwọ tó bá pè mí tí n bá sọ pé báyìí ni kò ṣe n tó bá ti gbọ́ lẹ́nu mi olúwa ló sọ ẹ̀mí ọ̀run ló sọ tó bá ti tẹ̀lé o ti kúrò nínú ewu nìyẹn mo gbàdúrà ó kúrò nínú ewu jẹ́ kí n fàsìkò yìí fún yẹn nọ́mbà mi kò kọ sílẹ̀ bó ti ń kọ sílẹ̀ máa pè mí ẹ̀yin tẹ́ máa rò pé mi ì lè ráyè lóru ọ̀dọ̀ òru àwọn foreign country òru ni mò ń ṣe prayer pẹ̀lú gbogbo àwọn tá a bá ti ní àjọsọ ọ̀rọ̀ bẹ̀tì kò sí gbà for seventy one days yẹn kò sígbà téèyàn pè mí tí mi ní pé àfi tó bá jẹ́ pé eh, mo kàn bísí torí àwọn máa ń bísí pẹ̀lú àwọn èèyàn ìwọ̀nba àkókò tí wọ́n fi ń fídíò mi gan sọ̀rọ̀ mò ń yá lọ́wọ́ ẹ̀mí mímọ́ ni torí àwọn èèyàn ń pọ̀ lọ́tún lọ́sì tí mò ń dá lóhùn ọlọ́run dẹ̀ ń gbàkóso gbogbo ọ̀nà ń jẹ́rìí ságbára ọlọ́run ìwọ ló kàn láti jẹ́rìí àkókò àti ṣoore fún ẹ fi country sílẹ̀ àjọ máa gbàdúrà fún country ní next year january to january ṣùgbọ́n kí ayé tiẹ̀ gan ní ìtumọ̀ kó o sì padà sọ́dọ̀ kristi ọ̀pọ̀lọpọ̀ ti fi kristi sílẹ̀ nítorí pé kínní ó tọ èṣù lọ ìwọ tó ti tò èṣù lọ ìwọ tó dẹ̀ ti tò èṣù lọ pa pè mí àjọ máa máa po ìgbésí àdúrà lásán ọ̀rọ̀ ayé adé nítumọ̀ bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ wàá dẹ̀ bẹ̀rẹ̀ sí yin ọlọ́run wàá mọ̀ pé lótìtọ́ gbogbo agbára láyé àti lọ́run òun láti fún Kristi mi kò dẹ̀ sí nǹkan tí Kristi fẹ́ tó náwó láti ṣe sínú ayé ẹ ibikíbi tó bá wà tọwọ́ ẹ̀ onígun dọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́ gbọgbọrọ ni abiyamọ tòótọ́ ni òun nìkan lánàá òun lé ní òun náà lọ́jọ́ gbogbo tó bá ti gbàgbọ́ tó sì gbọ́ràn ó jẹ èrè ilẹ̀ yìí Aísáyà one nineteen so ìwọ tó gbàgbọ́ ìwọ ló mọ̀ ìwọ ló kù sí lọ́wọ́ so fún àfásìkò yìí mo sọ fún yín kọ nọ́mbà yẹn sílẹ̀ zero seven zero three six zero five eight seven five seven gbọ́lẹ̀ kan sí zero seven zero six three six zero three eight five ògo ni forúkọ ọlọ́run zero seven zero three six zero three eight seven eight seven five seven zero seven zero three six zero three eight seven five seven àti zero nine one three five six four two zero five seven zero nine one three five six four two zero five seven tó bá pe nọ́mbà yẹn nọ́mbà ayọ̀ ẹni màá pè ẹ́ màá bẹ ẹ lóhùn tọ́lọ́n bá rán mi sí ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run jọ ẹ̀yin tẹ́ ti ṣe tán tẹ́ fẹ́ kú nínú òṣì nínú ìbànújẹ́ nínú ìnira nínú ìpọ́njú ẹ̀yin ni mo fi orí ọ̀fẹ́ Ọlọ́run fún yín pé kẹ́ pè mí ẹ jọ mo fẹ́ àwọn tó ti ṣe tán àwọn tó ṣe tán ní ìtòkùkọ́dún ìparí kan là àwọn tó jẹ́ pé wọ́n ṣe tán àsìkò àwẹ̀ lélẹ́yìí kò ń àsìkò àṣẹ àsìkò christian kọ àsìkò iṣẹ́ ìránṣẹ́ yìí bó ṣe máa kan gbogbo ènìyàn lára tara dẹ̀ máa tù wọ́n ìjọba ti kristi lélẹ́yìí ìjọba olúwa ọlọ́run lélẹ́yìí kò ń ṣe ìjọba ayé so ọ̀nà ìyanu dẹ̀ lọ ìjọba ayé fi ń ṣiṣẹ́ tiẹ̀ ọ̀nà ẹ̀mí ni so wọ́n tó o bá ti ṣe tán tó gbọ́ ọlọ́run gbọ́ tó dẹ̀ gba wòlíì gbọ́ tó ṣe tán láti rí òdodo ọlọ́run àti ti wòlíì pè mí tọ́lọ́run bá yàn mí ní wòlíì ẹ̀ dá mi lójú ó ra ànúgbà lórúkọ jésù kristu ọmọ ọlọ́run mo fi àsìkò ìgbàdúrà fún yín ara yóò dẹ̀ yín ogun tẹ bá dáwọ́lé ayọ̀rísí rẹ̀ ibẹ̀ tí ń wò mí lórúkọ jésù kristu karakú bẹ̀rẹ̀ sí lẹ́yìn kẹbẹ̀rẹ̀ sí rí ìyanu orí bẹ́ẹ̀ kọ́wọ́ kàn yín ìwé dáníẹ́lì orí kẹwàá ẹsẹ̀ kẹwàá ó ní ọwọ́ kan kàn tó gbé mi kúrò lórí ekún ní orúkọ jésù ni mo nawọ́ ìsìn gbogbo ẹnikẹ́ni tó ń wò mí níbi gbogbo ọwọ́ kó kàn lórúkọ jésù ọwọ́ yìí kó kàn níbi gbogbo tẹ̀ tí ń wò mí ọwọ́ yìí kó kàn yín ọwọ́ yìí tí ń kàn ẹ̀ kó rí ìtura ní orúkọ Jésù Kristu Olúwa máa pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ màá máa bá ẹ sọ̀rọ̀ tó bá ti ṣetán láti dìde ó dẹ̀ dá mi lójú gbọ́ Ọlọ́run ó dìde Jésù òun lolúwa. bẹ́ẹ̀ ni Jésù lolúwa ìbámu wọn ni tá a bá gúnyán nínú odó tá a ṣèbẹ̀ nínú ìpín ìpà ẹni tí yóò yóò yọ ẹni tí yóò ní yó ẹ má wòrán ẹ ń ràn ọdún tí ń parí lọ ẹ ọlọ́run ti rán wòlíì sí ọ ìwọ ni kó wá dá wòlíì mọ̀ kó má lọ sọ pé wàá lọ ṣe èméjì tí wàá fi kọjá lára wòlíì ẹ̀ tètè nọ́mbà Prophet Dr. Michael Ọlọ́runbẹ olùdásílẹ̀ ìjọ God Life Ministry tó wà ní ìpínlẹ̀ Èkó ń bí tó bá ti pè wọ́n àwọn ni wọ́n á gbé e mo sì nígbàgbọ́ pé ẹ ìwọ ni ẹ̀rí kàn nọ́mbà ayọ̀ ẹnìyẹn òun náà ti fún ẹ yẹn a tún padà wá lọ́jọ́ míì àwọn ò ní kú ẹ̀yin náà ò ní kú àìdúpẹ́ lọ́wọ́ bá wa pé bá a ṣe ń wá náà ni wọ́n ń dá wa lóhùn lágbára ọlọ́run àná tí yín kò ní gbẹ a tún lọ ná a wá ire báyìí lójú owó rí ká fi lè pàdé o ó dàbọ̀.